irú àwọn wọ̀nyẹn lábẹ́ òfin wọ́n máa sọ yìí pé kọ́rọ̀dọ̀ mọ̀kọ́rọ̀dọ̀ lọ́wọ́lì wọ́n máa kọ́rọ̀dọ̀ mọ̀kọ́rọ̀dọ̀ lọ́wọ́lì bí lẹ́yìn fún ọmọlẹ. ọjà ní jáde yìí pé ètò pọ̀jù nínú níta alẹ́ tìtorí rẹ̀ ti tẹ̀yẹ́ mọ̀ ọ̀nà àìsómi. eléyìí wọ́n túmọ̀ sí pé àní sábàbí mi ìta alẹ́ tìtorí rẹ̀ ti tẹ̀yẹ́ mọ̀ yàtọ̀ sí sáyẹ̀nsì torí pé inú sábàbí òun náà ní kó omi ń bẹ ṣùgbọ́n àárẹ̀ ń ṣe wá léyìí tó ṣe pé tá a bá ní ká lómi yan àárẹ̀ yẹn ó lè lékún. gẹ́gẹ́ bí sábẹ́ tí wọ́n ń bẹ lójú ogun ogun yẹn wọ́n pè ní dátù tẹ́lẹ̀tì sábẹ́ yẹn àmọ́ sí ṣe jẹ́ ẹni tó ṣe pé wọ́n ta lọ́gbẹ́ lórí gbàtà ń ta lọ́gbẹ́ lórí. ọwọ́ asùn ó jí pẹ̀lú jàǹdàbà lára ọwọ́ àti béèrè nínú àwọn tó ń jọ ń bẹ nínú àwọn sàábì ó tó di kan padà sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa tó tó ní ayé wa gbà mí láti nǹkan mí yàtọ̀ sí ohun. náà ti sá lọ́gbẹ́ lórí lójú ogun òtútù sì mú kíkatíka gbogbo ẹni tó bi léèrè wọn ni kò sí nǹkan kan tó kọ ọ̀wẹ̀wẹ̀ jánábà náà ọ̀wẹ̀wẹ̀ jánábà pẹ̀lú bó tutù ti ṣe mú ìwẹ̀ yìí lọ́wẹ̀ lọ́ba bá bẹ́ẹ̀ ọba bẹ́ẹ̀ so anabi sallallahu alaihi wasallam wọn ni kọtẹ́lú kọ́ ọ̀tẹ̀lẹ̀ fún lọ wọn pa ọlọkọ wọn pa ọlọkọ ní ìwọ̀n bá mọ̀ èyí ṣe béèrè ẹ̀sìn pupa eléyìí túmọ̀ sí gómi lé bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ táà ní lo omi nítorí ìdíwọ́ kan ó ṣeé ṣe káwọn ẹni tún ṣe pé àrùn bẹ lọ́kàn wọn kí wọ́n lorú àdéhùn yìí láti sọ ibi tán àlẹ́bí náà ní ìṣòro àlọ́ àdìsẹ́lẹ̀ ní ń dépò ìwọ̀n apá kan ní àwọn àtàlẹ́ rẹ̀ nítorí báwọn ni wọ́n ti kú pa ẹni tó kú yìí. a sọ iye bẹ́ẹ̀ ni àlẹ́bí sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ sọ pé pàtẹ́lú pàtẹ́lú wọ́n pa ọlọ́run kọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o ti wá nínú hadith látọ̀dọ̀ anábì sọ̀rọ̀ wà lọ sílẹ̀ kó tó fa yé rẹ̀ tí wọ́n nà gbogbo ẹni táwọn bá ti pè àbí táwọn bá bú nínú àwọn mùsùlùmí ọlọ́jọ́ máa jádùá tí wọ́n ti pè fún ọ̀nà àwọn sàdùá àwọn sàdùá ilé ìjẹ̀bù ti ṣe jẹ́mbẹ̀. torí ẹ̀ ibi tẹ́ ẹ̀ bá rómi ní ti tẹ̀yẹ́mù eléyìí jáde ń jáde pé ń tọ́ wọ́pọ̀ jù tó lè mú ní ti tẹ̀yẹ́mù ní kíni àìsùn mi ṣùgbọ́n a lè ti torí ààrẹ kàfẹsẹ̀ yọnu a lè ti torí pé omi ń bẹ ṣùgbọ́n a lè débi tọ́ wà omi ń bẹ ṣùgbọ́n a lè débi tọ́ wà bí kọ́sẹ́ pé láàrin rẹ síbi tó ń bẹ àwọn dánadáná ń bẹ ń bẹ tọ́ba ní dandan gbà àfikọ́ ọlọ́gbọ́mi fún sí ọlọ́sẹ̀ kò sẹ́yọ́ mọ́ tàtàkùlọ́ha mọ́tòtàtà omi ń bẹ lẹ́sẹ̀ kẹfì dáàdì ṣùgbọ́n ibi tó mìíràn wà àwọn ẹranko àbíjà wọn rọ kiri ká àwọn rẹ̀ ní tí ó débi wọ́n wá ní tọ̀ ọlọ́run ní kásálù alá tó ń torí di eléyìí báyìí kò sí bí ẹ̀yin ẹranko ìṣẹ̀lẹ̀ ètò lónìí máa bá wù á tó ọlọ́run ọ̀bọ̀ fẹ́ kọ̀ fọ́ ara rẹ̀ ṣe léṣe ẹgbẹ́ kìíní kò ṣe ẹ̀yàn torí di eléyìí báyìí ọjọ́ ti dárúkọ rẹ̀ àti mọ́ radiyallahu anhuma bàbá rẹ̀ sàhábì ni òun náà kọ́ sàhábì ni bàbá rẹ̀ tó wá dé sàhábì yìí mùsùlùmí kan ṣèèṣì pa lójú ogun wọ́n ṣèèṣì pa lójú ogun ọ̀sẹ̀ tòǹgbà tó ti kí wọ́n ṣèèṣì pa ni wọn ò ní kí wọ́n pa eléyìí náà di wọ́n sì mú wọ́n ṣèèṣì pa so bàbá rẹ̀ radiyallahu anhu sàhábì ni Hudhayfa náà sàhábì ni sàhábì yẹn wọ́n wá náà kò ní sọ́ọ́fì sirri rasulillahi sallallahu alaihi wa sallam ẹni tó gbọ́dọ̀ rẹ̀ làwọn síkírìtì wà ọ̀dọ̀ rẹ̀ lànà mi kó síkírìtì pamọ́ sí kò sí síkírìtì kankan ní Islam yìí eh, àwọn ọ̀rọ̀ nípa pé ni mùnáfìkì ta ni ètò mùnáfìkì náà sọ fún Hudhayfa ìlàgbájá mùnàfikìnì sàmẹdù mùnàfikìnì dóòlà mùnàfikìnì. so ìdí tí wọn fi pè ní sahibu sirri Rasulillah sallallahu alaihi wasallam eléyìí túmọ̀ sí pé inna min al-ilmi ma yanbaghi kitmanu ó ń bẹ nínú mà nítorí pé ọtọ́ka gbé pamọ́ ó ń bẹ nínú mà nítorí pé ọtọ́ka kọ́ ẹnìkan ká má kọ́ ẹlòmí. gẹ́gẹ́ bó ti wá nù hadith Mu'adh ibn Jabal أتدري ما حق الله على العباد وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا قال أفلا أبشر الناس قال لا تبشرهم فيتكلوا ثم كنية تولون دون عمية sísìlẹ̀ tún àwọn èèyàn lórí ọlọ́run ọlọ́run àtòṣiṣẹ́ rẹ̀ lọ́mọ̀ ó ní ìwọ ọlọ́run lórí àwọn èèyàn ní pé kọ́ máa sin lónìí kan ṣoṣo kọ́ máa fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ẹ̀sìn ẹ̀tọ́ àwọn èèyàn tọ́lọ̀ ń máa máa ṣe lọ́ràn ẹ̀ lórí ara rẹ̀ fáwọn èèyàn tó lẹ́nu kò lè ṣe kankan lọ́ràn ẹ̀ lórí ọlọ́run òun náà ní pé kọ́ lọ́run máa fi yà jẹ ni tí ọba fi nǹkan kan ṣorogún pẹ̀lú ọlọ́run nínú ìjọsìn àlẹ́ sọ bá sọ lẹ́nu rárá ọ̀gbọ́dọ̀ sọ fún wọn torí kọ́ wọn bá sọ fún wọn adẹni tó fẹ̀yìn tí ò ní sí lọ́mọ tó gbogbo àwọn eléyìí fi hàn wá pé ń bẹ nínú ìmọ̀ nítorí pé kò burú ká gbé pamọ́ tó ti bá lọ sọ̀rọ̀ wá àdìgbà ìṣẹ́lẹ̀ wọn lẹ́nu tó bá gbé ìmọ̀ kan pamọ́ máa ń kẹ́tẹ́ mẹ́rin ilmẹ́ alìjẹ́mọ̀ ọ̀gbọ́n ọ̀gbìn jáde nínú náà ní yọmọ kéèyàn gbogbo ẹnikẹ́ni tó bá gbé ìmọ̀ kan pamọ́ ọlọ́run ọba yóò so ní ìjánu kan nínú àwọn ìjánu náà tẹ̀lé yìí túmọ̀ sí wípé ìjánu kan nínú àwọn ìjánu náà tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yẹn bẹ́ẹ̀ ni fẹ́ni tó bá gbé mọ̀ pamọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ nù mọ̀ nítorí ti pété abá gbé pamọ́ kò burú fẹ́ bí àdéhùn mọ̀ àti fífi wá àti kébó ti dẹ́kun àná bisimilá àlùsọ́lẹ̀ wọ́n dárúkọ àwọn onáfìkì wọ́n tó lẹ́yìn fẹ́ẹ́ nìyẹn náà yàtọ̀ sẹ́lómi nù àwọn sáré. débi tí ó munafiki tọ́lọ̀ sáànà bisimilá àtúnlá dárúkọ wọn pé ó lò sínú wọn òde ìfọ̀ wa ni láti tò nílò ẹ̀sìn ní sọfẹ́ lómi mọ̀ tẹ́lẹ̀ mi bá tún béèrè ní sọfún ní dáló tó túmọ̀ sí kéńbẹ́ nù mà tó sì kéka bá gbé pamọ́ ọ̀sán ju ká gbé hàn lọ torí àwọn sọ pé lẹ́yìn tó kù lùmọ̀ yọ̀ ọ̀dọ̀ kọ́ yẹsẹ gbogbo ntẹ yẹn bá mọ̀ ní malẹ yẹn máa fi sọ̀rọ̀ yẹsẹ gbogbo ntẹ yẹn bá mọ̀ yẹn máa fi sọ̀rọ̀ sọkùnrin ìfà yẹn ó ní gbogbo yẹn máa ń bí àná yàn àlùjánnà bẹ́ẹ̀ sì máa rí iná ọ̀pọ̀lọpọ̀ àdé kí lè yàn ṣe tí yàn fi wà àlùjánnà kí lè yàn ṣe tọ́nà ọ̀bọ̀ fi yọnu sí yàn kí lè yàn ṣe tọ́nà ọ̀bọ̀ fẹ́rẹ̀ yàn òun náà wá béèrè kí lè yàn ṣe fi wà nàrà rẹ̀ kí ni máa mú yàn sórí ibú ó ní kí n ṣe pé torí kó fẹ́ sa ìdá àmọ́ torí kálíbà àmọ́ kí láì ìdá kálíbà pàpà àbí èmi máa bú kìí ṣe nítorí kí n lè bá àṣà ìdá o ṣùgbọ́n kí n lè bá àṣọra fún torí gbogbo ẹni tí ọba máa ìdá aláìdá kó súnmọ́ kọjá lù kọ́rọ́ lù eléyìí ni Hudayfa ológun àdìsí wa ọ̀bì ìlú ọ̀rọ̀ àlè àdìsí wa lọ́dọ̀ Muslim gẹ́gẹ́ bí àdìsí tala kọ̀kọ́ náà wípé u'titu khamsan lam ọlọ́run fún mi ní àwọn kan márùn kan tó ti kọ́lọ́ ọ̀bọ̀ fẹ́ẹ̀nì kàṣíwájú mi ànábì Muhammad sallallahu alaihi wa sallam àti mọ̀ pípé tó wà fẹ́ẹ̀nì kan sáájú rẹ̀ kò lè fẹ́ẹ̀nì kan ní ẹ̀yìn rẹ̀ torí pé la nabiyya ba'da rasul sallallahu alaihi wa sallam kò sí ànábì kan yóò wà ní ànábì Muhammad sallallahu alaihi wa níbi tí ànábì sallallahu alaihi ti sọ wípé wà ju'ilat liya al-ardu masjidan wa tahura ọlọ́run bá ti ṣe ilẹ̀ fún mi ní mẹ́sàlásí àti ntọ́má tó lè mọ nǹkan mi. nínú hadithi ti Hudhayfa wà ju'ilat turbatuha lana tahura wọ́n ti pẹ́ẹ́rẹ́ fún wa ní ohun tó lè mọ nǹkan mi wọ́n ti pẹ́ẹ́lẹ̀ ní tó fún wa ní nǹkan tó mọ́ tó sì lè mọ nǹkan mi. sẹ̀rọ̀ kí yàtọ̀ bẹ́ẹ̀ láàrin pé wọ́n ṣe ilẹ̀ fún mi ní tó má tó lè má nǹkan mi àti wọ́n ṣe ìpẹ́ rẹ̀ fún mi ló ń tó má tó lè má nǹkan mi ìyàtọ̀ ń bẹ abẹ́ òsì nítorí wọ́n ṣe ilẹ̀ fún mi ló ń tó má tó lè má nǹkan mi eléyìí kárí ẹ̀pẹ̀ àbí òkúta ní bẹ lókè ilẹ̀ ibi tí wọ́n wà àbí kó sì jẹ́ pé òkè ilẹ̀ ibi tí wọ́n wà yìnyín ni sọ̀sẹ̀ rẹ̀ kọ́ kárí gbogbo ṣùgbọ́n ibi tí wọ́n ti sọ yìí pé wọ́n ṣe ìpẹ́ rẹ̀ lórí tó mọ́ tó lè mọ nǹkan míì ṣe eléyìí túmọ̀ sí pé wọ́n ṣe ilẹ̀ fún wa ní tó mọ́ ibi tá a ti lè kírun àti tó mọ́ tó lè mọ nǹkan míì tó mọ́ tó lè mọ nǹkan bí wọ́n sọ ń yẹn ni pé ìpẹ́ lásán yàtọ̀ sí nǹkan míì ṣé túmọ̀ rẹ̀ nù ajẹ́ pé a sọ ìgbẹ́ yẹn wọ́n jọ ilẹ̀ sí. لي الأرض مسجدا وطهورا مطلق سوري مسجدا وطهورا فجعلت لي الأرض جعلت لي الأرض الأرض مبينة هو في سياق الإخبار فهو مطلق في أربعة إلى فمي إلى إلى فمي تقييد واو nínú riwaya ti Hudhayfa ike wa ju'ilat wa ju'ilat turbatuha lana tahura wọ́n sì pẹ́ rẹ̀ fún wa ní tọ́mọ́ tó lè má nǹkan mi ajẹ́ pé ilẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ń èèpẹ̀ ni فيحمل المطلق على المقيد síbẹ̀ àbí ká sọ pé وجعلت لي الأرض الأرض الألف واللام للاستغراق الجنسي عام gbogbo lẹ̀. أجك وجعلت توبتها لنا طهورا خاص فيحمل العام على الخاص أو أصيك كيف يقولوا إذا قالوا نكني إقبال سبين إذا تقول رواية تتلي رواية علي ابن أبي طالب رضي الله عنه يقول إمام أحمد وصيك وجعلت النبي صلى الله عليه وسلم صلى وجعلت تراب لي tahura ọlọ́run ṣe ìpẹ́ fún mi ní tó má tó lè má nǹkan mi ó ṣe ìpẹ́ fún mi ní tó má tó lè má nǹkan mi tẹ́ bá wò láàrin rìwáyà àti wáyà Hudayfa ǹjẹ́ yàtọ̀ wà mí kò sí yàtọ̀ láàrin wọn. sọ eléyìí ìní apá kan nínú àwọn olùmọ́lò láti sọ wípé la yajuzu tayammumu illa bit-turab kọ́tọ́ ká ti tayammu àyàfi pẹ̀lú ìpẹ̀nìkan. àwọn tó ti sọ bẹ́ẹ̀ àwọn náà ní imam shafi'i rahimahullah ta'ala àti imam ahmed nínú riwaya ike kò tọ́ka sí tẹ̀yẹ́mù àyàfi pẹ̀lú ẹ̀kọ́ ìdínú tó fi jẹ́ pé lọ́dọ̀ tiwọn lọ́dọ̀ tí imam shafi'i khaṣọ tọ́ba ti tẹ̀yẹ́mù ó rọ̀ jẹ́ pé pẹ̀lú olùkọ́ nínú tuntun kín àbáwọn lẹ́yìn òun náà ni ọ̀rọ̀ ọlọ́run tó sọ yìí pé famsahu biwujuhikum wa aydikum min wa aydikum min min níbi tẹ̀síìrì ẹ mú nínú rẹ̀ ẹ mú nínú rẹ̀ kẹ́ fi pa ojú àti ọwọ́ yín wọ́n ní tó bá ṣe kó kúta tọ́wà lókè pẹ̀lú ọlọ́run bá bá gbà lérò ni a lè rí mú nínú ẹ̀ tàbí òye ajẹ́ pé ìtọ́nà wọn bá sọ fún wa bí ni pé kí ni ẹ nínú rẹ̀ fipájú fipọ́wọ́ ìyẹn èèpẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ yìí ni nǹkan tí àwọn ló ń bẹ̀ pé ẹnu àwọn olùmọ́kò wípé mímbì tẹ̀bẹ̀rẹ̀ yà min wà wà èdè min tó min ẹ̀rọ hu ẹ̀yìn torí ẹ̀ ló ti jẹ́ kó lọ́dọ̀ Imam Shafi'i rahimahullah tó bá ti pé eruku eruku bá bẹ́ẹ̀ bìkan tí o ṣe pẹ̀ ń bẹ̀ kò burúkú òfin eruku yẹn ti tẹ̀yẹ̀ mọ́ torí kó àwọn sọ pé àtẹ̀yẹ́múmù la yakunu tayammuman illa idha massasta jismaka bi shay'in min al-ghubar torí kò ní mẹ́rin pé apá kan nù rẹ̀ kò fi pàdú kí ló fi pàdú tó ìbá ti rú torí ẹ̀ là ń sọ pé olú peruku ṣe tẹ̀yẹ́ mu torí ẹ̀ tó bá gun ẹsìn rẹ peruku tó wá kú sára ẹsìn tó bá lè gbọn eruku sọ́wọ́ kó fi ṣe tẹ̀yẹ́ mu ọtọ́ lọ́dọ̀ ta ni ìmáàmù Ṣafi'i rahimahullah torí ọ̀rọ̀ náà tó sọ pé torí ọ̀rọ̀ náà tó sọ pé wà á yéde wà á famsahu bi wujuhikum wà á yéde kún mẹ́. àwọn àdéhùn yìí wọ́n sì kí wọn lẹ́yìn ṣùgbọ́n ìsì ṣọ́ọ̀t ìnìkọ́jọ́ pé ẹ̀dá ti ti tẹ̀yìn mú díẹ̀ pẹ̀ tọ́ba tẹ̀sí jẹ́ jùlù mẹ́ta ọ̀rọ̀ kò burúkú àti ti tẹ̀yìn mú torí ẹni tí ọ̀fẹ́ lójú jù tọ́fẹ́ tá a lè fi ti mú lójú òun náà ní máa mú Abu Hanifa rahimahullahu ta'ala oníkọ̀ọ́bá àjẹpákó ìnìlẹ̀ ẹlẹ́bi tẹ̀ wá kí ẹ ti pé wọ́n ló gbé pákó lẹ̀ o. kọjá pé pákó ìnọlọ́wọ́ bá lọ́lọ́run dábẹ̀ pákó ni gbogbo òkè pẹ́ bẹ̀ èyí sì àpò bẹ̀ ẹ̀fì sì tẹ̀ mú torí kọ́nà sọ pé fatayammamu so nítorí di eléyìí báyìí wọn ní tó bá sàtì wà lókè pẹ̀ lókè pé tẹ̀ mú tó bá jẹ́ Imam Malik náà wọ́n sọ pé gbogbo tó bá ti dé ara lẹ̀ lókun ìgbà tí ó bá jẹ́ pákó lọ́dọ̀ tí wọn tí ó sì jẹ́ koríko tí ó bá ti jẹ́ pákó tí ó jẹ́ koríko. Ṣùgbọ́n láti wá fèsì wọlé tẹ̀ àwọn ìjọ sọ pé kìí ṣe pẹ̀ lásán ọ̀rọ̀ wọn lọ́dọ̀gba ọ̀rọ̀ wọn lọ́dọ̀gba ṣùgbọ́n láti wá fèsì fún Imam Shafi'i pẹ̀lú àwọn ẹ̀rí tó nípa tó wáyé báyìí. وجعلت تربتها لنا طهورا تربتها إقبال وجعل التراب لي طهورا إقبال لينا وأيديكم من واني أتسلم بيه وناني بيه wọ́n dárúkọ apá kan nínú tí ilẹ̀ kó sínú ti ń jẹ́lẹ̀ dídáńkọ apá kan nínú ntọ́jára alẹ̀ kò tọ̀ sí pé apá kan tá a dá ọ̀n la gbà lérò wọn náà ní kọ́ ìdá tá a sọ lọ́sẹ̀ tó kọjá wọn dárúkọ apá kan nínú tí ń jẹ́lẹ̀ apá kan tá a wá dárúkọ yẹn kò túmọ̀ sí pé òun la gbà lérò at-tanṣīṣu ala ba'ḍi afrādi al-'ām. لا يدل على التخصيص sísọ apá kan nínú àwọn ẹ̀yà tí ń tọ́fẹ̀ tó gbòòrò tó kó sínú kò fẹ́ sí pé ń tà sọ làgbà lérò pẹ̀lú gbogbo ìtọ́fẹ̀ tó gbòòrò torí délé ẹni tó bá ń pèpè lásán ọgbà lérò aflan ọ̀rọ̀ yóò lè mú nítorí gbọ́dọ̀ sọ pé fatayammamu sa'idan tayyiba tòun náà bá wá mú èkó pẹ̀ ó fi ṣàpèjúwe nítorí pé lọ́dọ̀ ti yẹn olọ́pọ̀ jù nínú ara nínú ẹ̀yà rẹ̀ tẹ́pẹ́ ni àbí òkúta ìpẹ́ ló pọ̀ jù nítorí de ilé ìlà ilé yẹn náà kharaja makhraja al-ghalib wa ma kharaja makhraja al-ghalibi la ẹlẹ́dì nínú onípé ìgbà bá sọ pé ohun tá a gbà lérò pẹ̀lú òkè ilẹ̀ sọ́nà sọ́nà. nínú àkùrán òun náà lè pè lásán yóò jẹ́ pé wà má lẹ́yìn tàbí tùrọ́bìn làmìyànjú ti tẹ̀yẹ̀ mu mu kéjì eléyìí á máa jẹ́ istidlalan bi mafhumi laqab istidlalan bi mafhumi sidilalu wal istidlalu bi mafhumi laqabi min ad'afi al-adillah so. kọjá yìí pé níbẹ̀ yẹn ohun tó ṣe òun náà ní pé ópósìtì orúkọ ìbẹ̀tù mẹ́rin wípé ntí ọba ti jẹ́ pẹ́ o kọ̀tọ́ káfi ṣe kíni káfi ṣe tẹ̀yẹ̀ mù ntí ọba ti jẹ́ pẹ́ kọ̀tọ́ káfi ṣe tẹ̀yẹ̀ mù kéèyàn wá lórú ẹ̀rí báyìí ń bẹ́ẹ̀ nú ẹ̀rí tọ́lẹ̀ jù kí sọ wípé zayidun alimun zayidun alimun olùmọ̀lẹ́yìn kẹ́nìkan wá pé tọ́ ó fi hàn pé gbogbo ẹjọ́ bá ti jẹ́ sẹ́yìn nǹkọ́ aláìmọ̀tà ni eléyìí wọn pè ṣètì láàlú mọ̀fómi lọ́kọ́ wọ̀ húwa min ọ̀bà ábìl mẹfàhìmí fúwàtẹ̀ olólẹ́kì nínú àwọn mẹfàhìm mọ̀fómi mọ̀kálà torí délé kò fẹ́rì bẹ́ẹ̀ tọ́sọ̀hì ó ní pé gbogbo tó bá ti dára lẹ̀ tọ́jẹ́ yà lẹ̀ alẹ́ ti ṣe kí alẹ́ ti ṣe tẹ̀yẹ́ mọ̀. ilé ìjẹun ti ṣe jẹ́ńbẹ́ o. حديث ميواوا لدد عمار بن ياسر رضي الله عنهما قال بعثني النبي صلى الله عليه وآله وسلم في حاجة فأجنبت فلم أجد الماء فتمرغت في الصعيد كما تتمرغ الدابة ثم أتيت النبي صلى الله عليه وآله وسلم فذكرت له ذلك فقال إنما يكفيك أن تقول بيديك هكذا ثم ضرب بيديه الأرض ضربة واحدة ثم مسح, الشمال على اليمين وظاهر كفيه ثم مسح الشمال على اليمين وظاهر كفيه ووجهه متفق عليه واللفظ لمسلم وفي رواية للبخاري وضرب بكفيه الأرض ونفخ فيهما ثم مسح بهما وجهه وكفيه حديثي وجاء حديث عمار بن ياسر رضي الله عنه أبو اليقظان أما عنده يقظان اليقظان هنا نكي أنتي أو أنجو سوساتي تيوسن سوسو صرنا سوفين فيني هنا عمار بن ياسر رضي الله عنه فتقبل نعم وجه في wọ́n ti fìyà jẹ ní Mẹ́kà nítorí kó gba Islam ó ṣe hijira lọ sí Habasha àti Medina anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pè ní at-Tayyib àti al-Mutayyib at-Tayyib àti al-Mutayyib wọ́n bẹ nínú àwọn tó ṣe hijira àkọ́kọ́ òun náà kópa nínú ogun Badr àti gbogbo ogun tí a lè fi wa sallam jà wọ́n pa ní ogun sèpin nígbà tí ń jagun lẹ́yìn àárí ibn Abi Talib radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam wọ́n sì ti tọ́ka sí pípa tí wọ́n pa ọdí àmì kan nínú àmì jíjẹ́ anabi anabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti sọ tẹ́lẹ̀ náà pé àwọn ẹni tí wọ́n pa àwọn náà ní al-fi'atul àwọn tí ò ní gbọ́rọ̀ tó lórí lẹ́nu àwọn ni wọ́n pa so àwọn ẹni tí wọ́n takò àlì àwọn ni wọ́n ti kú عمار بن ياسر رضي الله عنه عمار بن ياسر ọlọ́run bá kó ẹnu sí i ọlọ́run ní sọlọ́lá àríwá àdùsọ́lá ọ̀rùn ní tẹ̀ka wọ́n rùn ní tẹ̀ka eléyìí túmọ̀ sí pé ń bẹ nínú hikma pé nǹkan tó ti pé mímọ̀ nípa rẹ̀ kọ̀ láǹfààní kan ká máa sọ àbí òye lọ́sọ̀ pé ànábì rán pípé kó wọn lọ bó wọn sọ wa ànábì rán fún wọn lọ ro oúnjẹ wa ànábì ọlọ́run kó wọn lọ wa so àwọn ìbẹ nínú àmì pé èèyàn pé làákà ìsìn bẹ fún yẹn tó kọ́ mọ̀ gbogbo ẹnu fi sọ̀rọ̀ àbí òye ń bọ̀ lọ́lọ́ <laughs> ọlọ́sọ́ dájí wàhálà ọwọ́ àyà mi sàdédé lọ wọ́n rán mi ní àgọ́dà tó rán mi oníkékin daka àgọ́dà wọn ní ọ̀gọ́dọ̀ ra pàmò màmá mọ wáyé ẹ̀rọ ó túmọ̀ sí pé èèyàn nù yà wọ wọ ibn nù wọn náà wọn ọ̀fẹ́ wádìí débi kúnkùn gan kí ni tẹ́tí wọn ra gan ẹ sáńbẹ̀ọ̀ sáńbẹ̀ọ̀ so ó sì túmọ̀ sí pé ọ̀gá yóò máa rán ọmọ ọ̀dọ́ rẹ̀ sẹ́ pàápàá nábì sáwọn ẹni tó lọ ọ̀rọ̀ rẹ̀ nísìnyí bẹ́ẹ̀ ló àmì pé wọ́n dá wọ́n fẹ́ soríire wọn máa gbọ́rọ̀ sílẹ̀ nípa wọn máa jíṣẹ́ rẹ̀ kódà wọ́n tún máa sori lórí borí ni láti jẹ́ pé mi ni wọ́n rán kèsè lágbájá sàmájọ́ sábà ti ríyàn tọ́jà pé wọ́n rán ṣẹ́ ń tó pàápàá èèyàn torí di eléyìí báyìí léyìí ó ní wọ́n rán òní sẹ́ bá ajínàbùtù jànábà wa mọ̀ ó túmọ̀ sí pé tí wọ́n rán yẹn iṣẹ́ tó gba kásùn ni èsì iṣẹ́ tá a lóòótọ́ tá a padà iṣẹ́ tó gba nítorí pé jàǹdàbà kò jáde bẹ́ẹ̀ yẹn lójú fò láì jẹ́ pé èèyàn sùn pàápàá sábẹ́ ló ń bá wa sọ̀rọ̀ sábà wa pé ọ̀sẹ̀ ló fi ń gbòdì tàbí basilé ló fi ń ràdì mo rò kó yé tẹ̀wọ̀n pé sábẹ́ lòun ṣe kí ni kìí sọ̀daràn má wà dáná ọjọ́ bó ṣe jẹ́ mbẹ́ àjẹpẹ́sẹ́ tí wọ́n ran ọgbà ike ibi tí wọ́n ran yọ ọ̀pẹ̀ ó sì gbà àdínà tí wọn rán mi sẹ ètò súnmọ́ ni pé kò mú ìyàwó lọ ètò ni pé lọ nítorí pé àti mú ìyàwó lọ pẹ̀lú bí ó ti ṣe láti rìnrìn àjò nínú Sahara tí ti ṣe é gbégbé àti ìlànà tó kọ̀dájú ètò ni pé wọ́n sùn wọn alálà nàní ìjáde lára wọn. náà ìwà ó túmọ̀ sí fún àwọn sábẹ́ fuqaha olùmọ̀níwá olùmọ̀níwá àwọn òró mi tó rọ̀ tìmọ̀ pé aláwùjọ oníke títí títí àná bàbá ti mú yàn káṣí kí n kàwé yàtọ̀ sáwọn èèyàn ayé sí tọ́kí tí àná bá mú wa tí àná bá mú wa ètò dánú wọn ní ọ̀nà sábà sábà sí sábà sọ ẹgbẹ̀rún sáà wà lọ́la. so ṣùgbọ́n àwọn ìgbà tí ìdáná bá mu wọn mọ̀ pé àwọn ṣe kí ni àmọ́ ọ̀wẹ̀ táwọn ọmọ sara wọn o tọ́lọ́pọ̀lọpọ̀ obìnrin lọ wà lọ́kẹ́ tí bá bá bá ti mu ó ti tó gba ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún tó pé nǹkan wẹ̀ ń ṣe ra rẹ̀ gbogbo ohun tó bá kí ń gbà yẹn ó ṣe ra rẹ̀ àbí ó ṣe torí ẹ ètò ìfẹyìn ọ̀tara rẹ jẹ ni wọn ní rómi falam ajidil máa ẹ wọ́n fẹ́ wí falam ajidil máa sọ eléyìí ẹgbẹ́ ni wọ́n pè mutlaq almaa níbẹ̀ mutlaq ẹ ti ti nínú fúk ikpe tí wọn máa sọ pé omi tá a lè fi sàlùwàlà omi tá a lè fi wẹ̀ huwa al-ma'u al àyè ìdàkílẹ̀ máa ẹ̀ sọ̀rọ̀ fún dìhìnà ilẹ̀ sọ́mà pé omi ibẹ̀ lọ́pọ̀lọ́ lọ. tó ìyẹn ni pé romi fatama rọ́ọ̀tù fi sàáìdì ẹ̀ máa wo ẹ̀ máa wo ìsìnbà ìsìnbà kọ́bùlà sùhàl ó ní ìgbà tó somi àti ìmọ̀ ìpèsè yẹn ọlọ́run ti ṣe lófin so therefore kò sómi jànàbà sì wọ̀ òun wá yíra mọ́nú ẹ̀pẹ̀ òun yíra mọ́nú ẹ̀pẹ̀ kàmá tẹ̀sánmọ́ràgó dáàbà gẹ́gẹ́ bí ẹranko tí máa yíra mẹ́pẹ̀. nítorí pé bàbá wẹ̀wẹ̀ jànàbà omi gbọ́dọ̀ kan ibikíbi lára ìgbẹ́ ní ti máa dípò omi nígbà tí a bá romi sá so ìwẹ̀ jẹ́nẹ́bà fún wa ó ń bùkátà àjàní kíkà fomi kárí ara ìdán fàlà mání àmàlmání min an yu'ammima al-jisma bil-ghubari kí ló burú kó ferukú náà gbóra tòbí àmàr kí ṣe ìsìnbáfù tó máa ṣe tún nàbíyí sallallahu alayhi wa sallam lẹ́yìn náà wá wá sọ́dọ̀ àná sallallahu alayhi wa sallam fàdàkàtúlọ̀ hù dáàlì mo wá sọ tí mo ṣe fún àwọn àwọn olùmọ̀nìyẹn sọ̀rọ̀ kí tí wọ́n bá ti rú ẹ̀ ó kéke nì kí ni àtúntò àti ìṣẹ̀mọ̀ béèrè lẹ́yìn mẹ́jọ abéèrè darí sáàtì náà lọ da a àmọ́ ìgbà tó ṣe tó ṣe yẹn ó tún fẹ́ kọ̀ǹfàmù pé sọ́ọ́ dà bí ọ̀dà ìgbà tí mo dọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam mo wá sọ tí mo ṣe fún faqal ànábì ni yẹn ni kò bùkátà láti gbòòrò rẹ mẹkẹ ó ti tó pípọ̀ ọkàn ọwọ́ rẹ báyìí ثم ضرب بيده الأرض ضربة واحدة lànàbì sọ báyìí tá ànàbì sọ àlàyé rẹ ni pé ànàbì kọ lulẹ̀ lẹ́ẹ̀kan báyìí ثم مسح الشمال على اليمين ọwọ́ àfi ọwọ́ òsì ó fi ra ọwọ́ ọ̀tún wa ظاهر كفيه ó sì fọwọ́ yìí ra òdì ọwọ́ méjèèjì ọ̀ra inú àtòdì ọwọ́ méjèèjì ọ̀ra inú àtòdì ọwọ́ méjèèjì tóye ọ̀ra ọwọ́ ó fi ra ọwọ́ ọ̀tún ìgbà tí sì ń fi ọwọ́ òsì fi ọwọ́ ọ̀tún náà ra ọwọ́ òsì ọwọ́ ara òdì ọwọ́ méjèèjì àti ojú rẹ̀. Kila sàkíyèsí kila sàkíyèsí mẹ́rin náà rí wọ́n kọ́kọ́ fi ọwọ́ pa ọwọ́ kí wọ́n tó fi ọwọ́ fi pa ojú wọn ò sì fọwọ́ lulẹ̀ ju ẹ̀ẹ̀kan lọ wọn ò wá pa ọwọ́ tayọ ọrùn ọwọ́ eléyìí tó wá nínú ah, Sahih Bukhari àti Muslim ṣùgbọ́n àlàyé bó ti ṣe wáyé ọwọ́ àná Sahih Muslim. إنما يكفيك أن تفعل بيديك هكذا ó ti tó pípọ̀ kan sọ́wọ́ rẹ báyìí Ànábì sallallahu alaihi wasallam wọ́n fi ọwọ́ ọwọ́ òsì wọ́n fi ra ọwọ́ òsì wọ́n tún wá fọwọ́ ra òdi ọwọ́ méjèèjì wọ́n sì tún pa ojú wọn wàhálà. ibi a rí i pé ọwọ́ wọn kọ́kọ́ pa kó tó pa ojú wọn. torí pé wọ́n ní súnmà ntọ́tẹ̀lé fífọwọ́ gbálẹ̀ oníkéke ni wọ́n fọwọ́ pa ọwọ́ wọ́n sì fọwọ́ pa ojú. ṣùgbọ́n ní orí wáyà ti Bukhari wọ́n bọ́rọ̀ bọ́ bí kẹfẹ́ ìhìl ọ̀rọ̀ anábì sọ̀rọ̀ láti sọ̀rọ̀ wọ́n fọwọ́ méjèèjì wọ́n fi lulẹ̀ wọ́n náà fọkàn torí ẹ gbà tí wọn fẹẹ ti sẹyìn ọmọ kò sókùtà lọ́wọ́ ọwọ́ ànábì fẹ látẹgùn sànàbì kan fẹ látẹgùn bìlà máàna tó yé wa àfààlù nàbí sallallahu alaihi wa sallam dáńtà láyé nínú usulul fiqh tí gbogbo dáhùn ìbá ti ṣe náà ní sunna ànábì fọwọ́ gbolẹ̀ ànábì fọwọ́ gbálẹ̀ nígbà wọn fẹẹ ti sẹyìn mọ wọn fọwọ́ gbálẹ̀ nínú bùkárí wọn fẹ látẹgùn ṣé wọn fẹ látẹgùn tẹ àbúdẹ wàtàkọrúbẹ àbí wọ́n fẹ́ látẹ́gùn jìbìlì lẹ̀tẹ̀ tí wọ́n fẹ́ látẹ́gùn torí pé fífẹ́ látẹ́gùn ara àtẹ̀yẹ múmu ni ike gbogbo láti fọwọ́ gbálẹ̀ o kó ti fẹ́ atẹ́gùn sí àbí wọ́n fẹ́ látẹ́gùn torí pé àdámọ́ ọmọ èèyàn kò ní fẹ́ fi òkúta àbí ìpẹ́ kó fi gbójú rẹ̀ kójú ó èwo níbẹ̀ torí àdámọ́ ọmọ èèyàn èèyàn ò ní fẹ́ láti fi òkúta kó fi ha ojú rẹ̀ kójú ọ kábó kalẹ̀ torí kò ṣe tẹ̀yẹ́mù nǹkan kò ní tún fẹ́ ṣe lọ́la ná. ọ̀dà sẹ́nẹ̀tì sọ̀rọ̀lá àti lọ́ba wa ṣe nǹkan jìbí lẹ̀tẹ̀. tí sábà bí wàá mímí náà ṣe jìbí lẹ̀tẹ̀. àrẹ́bí ṣe nítorí àdámọ́ mi yẹn. sábà bí wàá mímí náà ṣe nítorí àdámọ́ mi yẹn. pé jọ́sẹ̀ mi náà fọ́ gbálẹ̀ báyìí mo rókùtà ń bẹ̀. ṣé tèmi náà bá wá ṣe bá àrẹ́bí ṣe ṣe mo lè dá ní ẹ̀ pé ṣe òkúta tó wà lọ́ọ̀mì kú ò láti fi kọ́ sí ànábì sallallahu alaihi wasallam àbí ọ̀tọ̀ bẹ̀ ọ̀tọ̀ bẹ̀ tí wọ́n bá tún ṣe bẹ́ẹ̀ máa tún gba ládàá torí ẹ̀ lọ́wọ́ olùmọ̀ọ́sí sọ pé eléyìí ẹ̀ èyí tó kéré jù nínú dáàtọ̀ nípa rẹ̀ òun náà ní ká sọ pé ṣíṣe bẹ́ẹ̀ mú bá a wọ́lẹ́sẹ̀ ó ń bẹ́ẹ̀ náà ọ̀nà tó pè sùn kò ṣíṣe bẹ́ẹ̀ yóò tún jẹ́ súnà wàá gba ládàá rẹ̀. tán bẹ́ẹ̀ tó ọkàn gba báyìí kí ẹbí tiwa náà àti tìmí ọgbà nítorí tí nítorí àlọ́ ọ̀rọ̀ lè bọ́ lọ́sì ṣe. sọ́nmà mẹ́tàhá bí hìmà wajhahu lẹ́yìn náà lọ́wọ́ fi pa ojú àtọwọ́ rẹ̀ méjèèjì ó fi pa ojú àti ọwọ́ rẹ̀ méjèèjì. kí sàkíyèsí rìwáyà yàtọ̀ sí tí mùsùlùmí sọ pé ọwọ́ ni wọ́n kọ́kọ́ pa wọ́n tó pa ojú tí bọ̀kárí ó ní ojú ni wọ́n kọ́kọ́ pa wọ́n tó pa ọwọ́ fàhádà ìdúlọ́ ọ̀la anal amra fìtẹ́yẹmùmí tartiban wàásìrò ipe ọ̀rọ̀ nípa tẹ̀yẹ̀mù nípa bá ti to ojú àtọwọ́ ọ̀rọ̀ rẹ̀ fẹ̀ tọ́ba yẹ kó lọ kọ́kọ́ pa mahaba tọ́ba jẹ́ kọ́ náà lọ kọ́kọ́ pa lábàá wọ́n lẹ́sẹ̀ kọ́kọ́kọ́ pa ojú ọlọ́lá ti kọ́kọ́kọ́ pọ̀ wọ̀ lọ. nítorí pé Al-Qur'ani gan-an ojúlọ́kọ́ ti síwájú tàmísàbò bí wojú ohikom wà èdè wọn. ẹ pa ojú àtọwọ́ yìí. so bó tilẹ̀ jẹ́ pé wọ́ọ̀ la tẹ̀tẹ̀rẹ̀ tẹ̀tẹ̀ kò túmọ̀ sí pé wọ́n tó kàn. ṣùgbọ́n a ti mọ̀ pé ká ti ti ọlọ́run ti síwájú àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ẹ́ bó ti jẹ́ pé wáwò kò túmọ̀ sí pé wọ́n tó nǹkan nígbà tó lọ sọ pé inna safa wal marwata min sha'airillah síbẹ̀síbẹ̀ anabi sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n wá ṣe sáàyù láàrin sọ̀fà àti márùwà wọ́n ní ibùdó owó bima bada Allahu bihi ìtọ́nà ọba kọ́kọ́ wí ní kọ́kọ́ fi bẹ̀rẹ̀ sọ̀fà fi bẹ̀rẹ̀ kí ìgbàsọ́nà ní kọ́mísà ó bí wojú òyìnbó ẹ pa ojú yín àtọwọ́ yín ajẹ́kọ́jú láti kíni láti síwájú. rìwáyà àdìsí kan náà ti tọ́ka sí i ajẹ́ pé ká ti ojú síwájú ọwọ́ nígbà tá a máa ti tẹ̀yẹ́mù ọlọ́lá ju ká ọwọ́ síwájú ojú lọ. wa innama fa'ala an-nabiy sallallahu alayhi wa sallam as-sifata al-ukhra li bayan al-jawaz àtúnlẹ̀ wọ́n ti tẹ̀yẹ́mùmù kọ́kọ́ fọwọ́ pawọ́ kí wọ́n tó pa ojú láti fi hàn wá pé ṣíṣe bẹ́ẹ̀ náà ti tọ́. lórí ẹ̀rọ wa ni pé ẹ̀dá kò tóbi tọ́ lọ́wọ́ ojúmọ́ ọmọ kọ́kọ́ pa èyí máa sọ owó ọwọ́ ọmọ kọ́kọ́ pọ̀ kó lè jù. tọ́ba àtijọ́ mi ojú ni kọ́kọ́ máa ṣe kíni kọ́kọ́ máa pa síwájú kó tó pa ọwọ́. àdìsí àmọ́rì òun ni asọ́hù àdìsí fi ṣẹ́fẹ̀ẹ́ ti tẹ̀ nípa báwo láti ṣe tẹ̀yẹ̀ mú gbogbo àwọn àdìsí mi nínú kọ́jọ́ pọ́rọ̀ wà lórí ẹ̀gẹ́ bí ó ṣe wà. àmìlẹ̀ yìí ló fi hàn wá igi bó láti máa ṣe tẹ̀yẹ̀ mú àtẹ̀yẹ̀ mú darbatun wahidatun àtẹ̀yẹ̀ mú darbatun wahidatun fífọwọ́ gbálẹ̀ lẹ́ẹ̀kan ìfẹ́ mi ló ìfẹ́ méjì. àdìsí náà ló tún fi hàn wá wípé tá a bá wá fọwọ́ gbálẹ̀ yẹn àní fọwọ́ pa ọwọ́ wa títí dé ìgbọ̀nwọ́. ọwọ́ ọ̀ràn ọwọ́ lásán náà ni so àtẹ́lẹwọ́ márùn ọwọ́ onìkan ńlọfọwọ́ so eléyìí fi hàn wáyé pé ẹ ya Ammar ibn Yasir allah anhu ọ̀sọ́ fi gbogbo akẹ́kọ̀ọ́ kọ́ ha ẹni tó àti tí àwọn ẹni tó pé ẹni ti bàbá wa àti àbí òye ọ. bí wọ́n ti máa ń ti lọ gbọ́dọ̀ ṣe ọwọ́ àtọ́gbà àwọn bàbá wa àgbà ti ṣe ṣe lè mi ṣe yìí àbí òye àwọn bàbá wa àgbà wọ́n ti ṣe ṣe àmàrò nù yà tó yé wa kìí sàn nábì o. Gbogbo yí ọ, Makana Muhammadun, Aba Ahadi Miri Jari, fún àgbà nábì ni bàbá rẹ̀ àgbà. Aw, ọlọ́lá nábì ti bàbá ẹnìkan yìí o. Bàbá àwọn ọmọ tiẹ̀ ni. Walakin Rasulullahi wa khataman nabi. Ìrántí ọlọ́ọ̀ni ó sì lò pé àwọn ànábì ọ sọ pé bí àwọn bá wa bá ti ṣe àmàrò ní àti rọ́bì ìwà wa kó wọn á sì kéde bàbá tó wà bá ló yé wa ẹni sábẹ́ sọ́tọ́ káwọn pe àwọn sábẹ́ bàbá bẹ́ẹ̀ ni wọ́n tọ̀ nítorí pé jẹ̀rí ọ sọ pé wúlẹ̀ ìkẹ́ ẹ̀rọ ì fẹ́jì ní mi ti lè him ìdá jama'atina ya jẹ̀rí irun mẹjàmíù. so ọ̀rọ̀ sọ ó ní wúlẹ̀ ìkẹ́ ẹ̀rọ ì àwọn bàbá ti nù àwọn sàbẹ fàjẹ ìnà ibi mẹsìlẹ mú lù wọn wá ẹta ló tó tí ó pera rẹ lẹ́gbẹ̀ẹ́ sàbẹ tí èsì sàbẹ nígbà tí wọn bá kó èmi àti wọjọ ìwọjẹ rí táwọn èèyàn bá kó wa jọ sẹmi náà àwọn bàbá mi wọn náà mú àwọn bàbá tiẹ̀ wá tó ṣe tọ́ka sí sí àwọn sàbẹ sáwà sí wọn wà sẹlẹ ìjẹbù ti jẹ mẹ ilé ìjẹ hadith Ammar ibn Yasir radiyallahu anhu so eléyìí fi hàn pé ẹni tí gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ sàlù aláǹdà ni bákan náà wọ́n ti jọ sí kíni bákan náà wọ́n ti jọ sí kíni tẹ̀yẹ́mù sẹ́mi pé ibi tọ́kọ lọ fún lọ ni pé àjànàbà ah, á máa ń torí rẹ̀ wẹ gbogbo ara ni tó ṣùgbọ́n tó bá jẹ́ pé tẹ̀yẹ́mù lọ fẹ́ ṣe kò sí ìyàtọ̀ láàrin bá ti ṣe ṣe tẹ̀yẹ́mù fálùwàlá nígbà tá àrò mi sàlùwàlá àti bá ti ṣe ṣe tẹ̀yẹ́mù láti láǹfààní àti kírun nígbà tí jànàbà ń bẹ lára wa ṣùgbọ́n o ẹni tó ti torí janaba tó lọ tọlọ ti tẹ̀yẹ́ mù ẹ mọ̀ pé re ń bẹ lára rẹ̀ àbí òsì lára rẹ̀ ó ń bẹ lára rẹ̀ àbí òsì lára rẹ̀ ó ń bẹ lára rẹ̀ àyìnà ṣùgbọ́n tẹ̀yẹ́ mù gbé kúrò lára rẹ̀ hukman tẹ̀yẹ́ mù gbé kúrò ó ń bẹ lára rẹ̀ gàdá lójúlówó ṣùgbọ́n gbé kúrò lára nídàájọ́ lọ́wọ́ tí o kírun ìyẹn ta sọ pé bí ìtẹ̀bí tàbá sọ pé a máa mú ni lẹ́tọ̀ àti sẹ́ńtì ọ̀tọ̀ ká ṣe nígbà tá a sàlù aláàbí káwẹ̀. sọ àmì tó bá ti lórí ọ̀rọ̀ àwọn tó sọ pé rọ́ọ̀fẹ̀ òun náà máa ń gbẹ̀gbẹ̀ kúrò àti pé kálá ó ti parí náà. ìtọ́kàn balẹ̀ sí bẹ́ẹ̀ ni pé insha Allah mo bè nípa ti àrómi tábàtómi rí tá a rí ọ̀bàjẹ́ òòso òòyàgbẹ́ nǹkan míì ti máa bá lò àlájẹ́ kò ṣẹlẹ̀ òòtọ́ àtọ̀pẹ̀tẹ̀ yẹn mú un tó ti láti ẹ̀kan tó náà bẹ̀ kó lè tó fi kí ọ̀run mi tó yé wa nítorí pé alukọ́ọ̀lù fi tẹ̀yẹ̀ mú mi alukọ́ọ̀lù fi wò ó òsú yàtọ̀ láàrin tẹ̀yẹ̀ mú àtàlù àlà yẹ bó ti jẹ́ pàlù àlá kì í bàjẹ́ tí nǹkan tí máa bàjẹ́ ọ̀bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni tẹ̀yẹ̀ mú kì í bàjẹ́ àfi kí nǹkan máa bàjẹ́ kó ṣe kí ni kó ṣẹlẹ̀. tọ́ lẹ́yìn rẹ̀ wọ́n mú àdìsí ibn Umar wá fún wa radiyallahu anhuma. قال قال رسول الله صلى الله عليه وآله وسلم التيمم ضربتان ضربة للوجه وضرب لليدين إلى المرفقين رواه الدار قطني وصحح الأئمة وقفه ti yín ọ̀nà lè rí nígbà wọn kọ̀kọ̀ hà bí àwọn màlìkíyà àwọn hànàfíyà àti àwọn ṣàfíìyà tí gbogbo wọn tí wọn fi ń sẹ́ẹ̀lì nípa pé tẹ̀yẹ́mú dọ́rọ̀bàtà pípé tẹ̀yẹ́mú ìfọwọ́lulẹ̀ lẹ́ẹ̀mejì ni wọ́n ń pè tẹ̀yẹ́mú lẹ́sìn ọ̀kẹ́ tí àdéhùn àmọ́ràn sọ fún wa ní kíni ìfọwọ́lulẹ̀ lẹ́ẹ̀kan. إنما يكفيك أن تفعل بيديك هكذا وضرب النبي صلى الله عليه وسلم بكفيه الأرض مرة النبي صلى الله عليه وسلم فهو بالي ليس نينو حديثي عما تاس سكون لو في سيرين لي نينو حديثي تون سوكاني قال إباو لا تسيسي تيمم حديث ابن عمر لو أن تجرى أخوني فكر جنرالي، بأن حنفية مالكية شافعية wípé atẹyẹmú mọdọrọbàtà tẹyẹmú ìfọwọ́lulẹ̀ lẹ́ẹ̀jì lọ́nà àmàlìkí alápèjúwe wọ́n ní ad-darbatul ula wajiba wad-darbatul ukhra sunna pé ká fọwọ́ gbálẹ̀ lákọ̀ọ́kọ́ yìí ọ̀ràn yẹn ni fífọwọ́ gbálẹ̀ sunna ni so àwa ti sọ pé darbatun wahidatun hiya al-wajiba ẹ̀ẹ̀kan náà lọ́fọwọ́ balẹ̀ ó náà sì ní ọ̀ràn yẹn. darbatun lil wajh wọ́n ní fífọwọ́ balẹ̀ kan yóò jẹ́ tójú àdéhùn ibn Umar wa darbatun lil yadayni ila al mirfaqayni fífọwọ́ balẹ̀ tẹ̀kejì yóò jẹ́ tọwọ́ méjèèjì títí dé ìgbàwọ́ méjèèjì wọ́n nínú àdéhùn ilé ìkílẹ̀ ọ̀sọ́ àbí òye wa ẹ ti mà wípé nínú àdéhìsì yìí báyìí àlékún àlàyé wà bẹ́ẹ̀ àbí òsì bẹ́ẹ̀ àlékún àlàyé wà bẹ́ẹ̀ tó ń torí di eléyìí ziyadatu thiqa wà bẹ́ẹ̀ ziyadatu thiqati maqbula èyí tí àwọn tó ṣe fọkàn tán bá lékún nínú àdéhìsì àwọn gbàtọ́ pọ̀ ju tàlàkọ̀kọ̀ lọ tó tí wọ́n lá gbà nítorí pé àlékún àlàyé tọ́tọ̀dọ̀ olóòótọ́ wa á gbà wọlé wọ́n á dára lóòótọ́ à ìyẹn tó bá fẹsẹ̀ nílẹ̀ yóò fi jáde fún olódodo tó a máa dìbò ìgbà ẹ̀kọ́ fẹsẹ̀ nílẹ̀ kí sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam kọ́ fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ ànábì ṣùgbọ́n ọ̀rọ̀ sàábì ọ̀rọ̀ Ibn Umar kì í sọ̀rọ̀ ànábì ajẹ́ pé ọ̀rọ̀ sàábì takọ̀rọ̀ ànábì nù ọ̀rọ̀ sàábì sallallahu náà sọ fún kakọ balẹ̀ lẹ́ẹ̀kan péré òun náà láti pàdé pọ̀wọ́ eléyìí sọ pé ẹ̀mejì ọ̀kan fojú ọ̀kan fọwọ́ a sì ti mà tọ́lọ̀ tàbí bá tàbí ànábì sallallahu alaihi wasallam títa láti síwájú ànábì sallallahu alaihi wasallam torí rẹ̀ la hujjata fi qawli ahadin ma'a qawli rasulillahi sallallahu alaihi wasallam kò sẹ́ẹ̀lì fọ́rọ̀ ẹni pọ́ọ̀dì lópin ìgbà tí torí ẹ lọ́dọ̀ màlìkíyà àwọn náà rọra rọra fura díẹ̀ wọ́n ní fífọwọ́ pẹ̀lẹ́ tala kọ̀kọ́ lọ́rẹ̀ wọ́n wá ní fífọwọ́ pa àtẹ́lẹwọ́ títí dọ́rọ̀ ọwọ́ lọ́rẹ̀ yẹn fífọwọ́ gbálẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n ní súnà pípa àti ọrùn ọwọ́ dé ìgbàwọ́ súnà mo rò pé ń yé ọlọ́run ọba wọ́n fẹ́ ní báláǹsì mẹ́ tó nítorí délé gbogbo ilé ìrọ̀ fẹsẹ̀ nílẹ̀ ìtọ́ fẹsẹ̀ nílẹ̀ ni pé dọ́rọ̀bọ̀ tuntun wá ìdá lẹ́lùwájú wọlùkàfẹ́ o láàbì ẹyọ kan náà ni láàbì pàdú láti fi pa àtẹ́lẹwọ́ méjèèjì eléyìí ni tọ́dọ̀ wa. àwọn akọkọ hàn tó ń lo àdìsí wọn ní wọ́húwọ́n mu wọ́n fi kó lè kéya wọn láti ti ló ṣe déédéé kéya. لأن التيمم بدل عن الوضوء وفي الوضوء يجدد الماء لليدين غير الماء الذي به تم غسل الوجه ẹmọ nínú àlùwàlá ọ̀sẹ̀ lómi tá a mú fi fọwọ́ kìí sómi tá a fi ṣe fi kàfi tẹ̀ ẹ́. ثانيا وأنا في في في الوضوء يكون غسل اليدين إلى المرفقين كذلك التيمم لأن القول في البلل كالقول في المبدل عنه أعتقد لو كان ذلك كذلك للزم المضمضة بالتراب والاستنشاق بالتراب ومسح الرأس بالتراب ومسح الأذن بالتراب ومسح الرجلين بالتراب فلما لم تقولوا بذلك دل على الأمر للقيام فالأمر تعبدي tòótúmọ̀ sí pé ìgbàdé ti sọ fún fífẹ́ náà yọnu ẹ̀ sọ fún fífẹ́ ti parí ẹ̀ sọ fún fífẹ́ patí ẹ̀ sọ fún fífẹ́ pẹ́sẹ̀ ó túmọ̀ sí pé kò sáyè fún kìyàsí kò sáyè fún fún ìfi nǹkan wé nǹkan níbí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni tó bá ti wá láti ilé ìwòsàn jẹ́ mẹ́rin torí ẹ̀kọ́ sẹ́rin bẹ́ẹ̀ yẹn ìfẹ́ rí bẹ́ẹ̀. sẹ́lẹ̀ jẹ́ hadithi abdullahi bin umar òun láti máa bá parí gbogbo tíra fẹ́ tẹ́kí gbogbo wọn fi ń sẹ́yìn lákin alhamdulilah kò fẹ́ sẹ́yìn rẹ̀. lẹ́yìn rẹ̀ wọ́n mú hadithi abu hurairah radiyallahu anhu wá wọ́n nàbí sallallahu alaihi wasallam sọ pé as-sa'idu wudu'ul wa in lam yajid al-ma'a sinin. فإذا وجد الماء فليتقي الله وليمسه بشرته رواه البزار وصححه ابن القطان لكن صور الدار إرساله حديث إباي حديث إباي ونقع في في ilẹ̀ إلا ó mọ́ torí pé asọ̀ìdù ni wọ́n wí wọ́n nù lọ́yà mi pé asọ̀ìdù pọ̀hìrù asọ̀ìdù pọ̀hìrù pé asọ̀ìdù pọ̀yìbù wọ́n mú olùsùn ilẹ̀ tó mọ́ náà ní nǹkan àlùwàlà mùsùlùmí yẹ́sẹ̀ wòbú o ó ní nǹkan tá a máa lò fálùwàlà mùsùlùmí toró àlùwàlà ni wọ́n ń pè ní wàbú àlùwàlà ni wọ́n ń pè ní wòbú. الوضوء بضم الواو فعل والوضوء بفتحها اسم الآلة انت قالوا لا تسأل ولا نوكي وضوء gẹ́gẹ́ gásùlù àti gúsùlù gásùlù omi ìwẹ̀ gúsùlù ìwẹ̀ dandan fúnra rẹ̀. ìpè ilẹ̀ tó mọ́ onáà ní nǹkan àlùwàlá mùsùlùmí eléyìí tó túmọ̀ sí pé àtẹ̀yẹ́mù rọ̀ọ̀fẹ̀. ike tẹ̀yẹ́mù yóò máa gbẹ́gbẹ́ kúrò iná máa lò tọ́nà fi sè mára wọ́n ilé mi yẹ́dìrì máa àṣírọ́ sí ni kódà kó ti kó òru mi fọ́dún mẹ́wàá láti máa ti tẹ̀yẹ́mù rẹ̀ tó dábàá. sàyídà wọ́n jẹ́jẹ́ lọ́nà ṣùgbọ́n o ní ti lè romi báyìí kẹlẹ́ sàkílà kọ́ ya pààyàn lọ́wọ́ ni mo ṣàwó kó o fomi kan ara rẹ kó o sàlùwà rẹ ìyẹn pé lópin ìgbà tí ọba ti rómi máa ṣe fẹyọmù irun rẹ sì dáa gbogbo ẹsùn tó bá ṣe yóò dáa títí tó fi rómi tó bá ti rómi o lo omi fẹyọmù mọ pinnu. hadithi ló gbé jáde wọn wọn ni ìyẹn ni pé gbà wá sàábì tó bá wa àbí kó sì jẹ́ pé ẹnìkan síwájú sàábì wọn dákọ̀ rẹ̀ sòṣùgbọ́n àdìsí tó wá látọ̀dọ̀ àbíjáró àdìsí tó tẹ̀lé àfáàsì pé àtìrìmìdì wọn gbàrú rẹ̀ wá látọ̀dọ̀ àbíjáró wọn sọ pé sàhìn tó ń torí délé àdìsí wà sàhìn sàdìsí inú àǹfààní táàmù ń bẹ̀ òun náà ní pé lópin ìgbà tó o bá ti rómi máa ti tẹ̀yà mú ìmọ̀ tó kọ́ ọmọ náà. ó túmọ̀ sí gbogbo gbà lọ́gbọ́dọ̀ sí lọ àìsómi kìí ṣe skills àìrómi kìí ṣe kìí ṣe àwíjàre ọgbọ́n fi hàn ṣe tẹ̀yẹ́mù alátọ̀dún kan wọn ti ṣe tẹ̀yẹ́mù anábì ní kọ̀ọ̀bá àpọ̀dún mẹ́wàá ẹnìkan wọn gbé ọdún kọkànlá ń kọ́ láti kọ̀ọ̀bá àpẹ́gbẹ̀rún ọdún torí pé wọ́n ṣe àpèjúwe pẹ̀lú ọdún mẹ́wàá ni kò túmọ̀ sí pé tó bá ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ṣé mo rò pé yé so wọ́n ti sàpèjúwe ni. so ọ̀rọ̀ ní sọ́lá àti sọ́lá nítorí ọba arúgbó kan páyọ̀ lọ eléyìí túmọ̀ sí pé at-taharatu sirrun bayna al-abdi wa rabbihi sísè mára nǹkan àtìrí ni láàrin ẹrú àtọ́lọ́ ẹni tí ọba páyọ̀ lọ ẹni tí ọmọ kírun láì sí mára ọ̀pọ̀lọpọ̀ lè gbégbé ẹni tí ọmọ kírun ọ̀pọ̀lọpọ̀ sì lè jẹ́ kíkọ̀ sàlùwàlá kọ́ máa kírun ọ̀pọ̀lọpọ̀ sì lè mọ̀ kó n ti so tí ó ti tọ̀ àwọn èèyàn pọ̀ ń bí àlọ́ náà yẹn màá kí bẹ́ẹ̀ màá kí bẹ́ẹ̀ sẹ́mi pé ọ̀sọ́ pé nǹkan àtìrìn láàrin òun àti ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa. dẹ́kọ̀ páyọ̀ náà ọ̀rọ̀ anẹ́sọ̀lá tuntun àtúntò bá ti rómi fíkàrà ó túmọ̀ sí pé wujudul ma'i yanqudu tayammum tóbi bá ti dé fẹ́ni tó ṣe tẹ̀yàmùmù torí kò sómi ìbá tẹ̀yàmùmù jẹ ó ti kírun parí omi wá dé á sọ pé tẹ̀yàmùmù rẹ ti bàjẹ́ ìǹso àtẹ̀bí kò sómi náà ló ti ṣe tán tẹ̀yàmùmù ti bàjẹ́ o bákan náà tó bá ti kó òkúrun lọ́gọ́ ìlómi dé ó ti fi tẹ̀yàmùmù ó ti fi bẹ̀rẹ̀ ẹ̀rún á sọ pé kọ̀ jáàmù yẹn nítorí pé wọ́n ní tómi bá ti dé kó o fi kàrà. sẹfẹsì irun rẹ bàjẹ́ wàá lọ tún bẹ̀rẹ̀ pẹ̀lú àlùwàlà torí pé tẹ mú náà àti tó á àwọn wọn á sọ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò tí ì parí ìrún náà ìrún tọ́lọ́ ti fi pa láti ẹni kó sálù àlà àfi tí ọ̀bá bá romi tí èyí ti romi kò sì tí ì kí irun kan yóò tún lọ tún bẹ̀rẹ̀ yóò lọ tún àlù àlà sí i. áfúlù rẹ̀ ó dàbí tẹni tó sóni lẹ́yìn tó ti sálù àlà tán lórí rẹ̀ á nìkan máa bá a lọ tó nítorí délé ìkọlọ fún kọlọ sálù àlà ní ìsìnkú akíọ̀ ẹni tó ti wá kí irun tán kọ́ pẹ̀lú tẹ̀yọ́mù á sọ kọlọ̀ kọ́ gbà ó ti kí irun irun míì lọ́yà sàlùwàlà tẹ́lẹ̀ jẹ àǹfààní tó wà lára títì lára àwọn àǹfààní mi tuntun wà ní. Adùn síbi lọ, wọ́n àwọn fún àwọn lọ lórí àti lágbo ètò pé nípa ẹ̀sìn wa. Wọ́n ràn wá lọ láti jẹ́ ẹni tí ìmọ̀ ẹ̀sìn ṣẹ́kọ̀ọ́ pẹ̀lú táwọn pé kò táwọn gbọ́. alákọ̀ọ́kọ́ wọ́n ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ń sọ̀rọ̀ sílá ọkọ̀ fi ọwọ́ pa ọwọ́ rẹ̀ ṣùgbọ́n ní ti bùkọ́ wọ́n ní kò dúró ọkọ̀ fọwọ́ pa dé ìgbàwọ̀ wàhálà so ṣùgbọ́n àwọn màlìkíyà ọ̀nà táwọn gbà sọ pé àṣìṣe tí wọ́n tún wà complicated so àlàyé láti tètè tẹ̀wọ̀n pé kò sínú àdéhùn náà fi tẹ̀lé wípé àfọwọ́ gbálẹ̀ rẹ̀ mi gbígbà tá a lákòókò ìbéèrè tèmi ni pé bóyá ẹni ẹ ó ṣe àyámọ̀ nǹkan sí rẹ̀ àmọ́ ìgbà tí wọ́n gbé mi dé ọlọ́run ń sàlọ̀ mi tó kò mọ̀ kó o kó o. ó lọ́wọ́ àti sàlọ̀. ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò burú abẹ́yẹn ọmọ àdéhìí Abubakar náà kọ́ ìgbàdá níbi sọlọ́lá àdìsọ́lá tó lọ sàtúnṣe láàrin àwọn Banu Awf sànàbí o tó di wọn ti bá bá Abubakar tó ń kírun fáwọn èèyàn bàtàbù sànàbí dé àwọn èèyàn tó ọ̀gáná <coughs> Abubakar la yaltafitu fi sọ́lá Abubakar ti wẹ̀yìn sọ̀tùgbọ́n gbà tó rí pé akara sùnmí dáàlì ọ̀wẹ̀yìn ọba ara sọlọ́lá àdìsọ́lá ọba ọ̀rọ̀ àrífà nípa nàbí ọ̀gbọ́ wa. Abubakar ti bẹ̀rẹ̀ ẹrúfá mo rò kó yé ẹ̀hẹ́n ànábì sọ̀rọ̀ wá àbí sọ wọ́n ti bẹ̀rẹ̀ ẹrúfá nàbí òtó dé. Ó túmọ̀ sí pé máa mú ti àlọ́ àkùbárù bẹ̀rẹ̀ kí ìmáàmù dé nù ní pé òrùn yé wa àgbẹ̀ wá ṣe bí o tí wọ́n máàmù kan tó ń béèrè ọwọ́ afura kó nǹkan wà mbẹ nínú àwọn fi ọwọ́ abọ́ sẹ́yìn ọwọ́ afa wájú kó o fi sí ànábì jẹ ní àhà láti lọ sí wọ ànábì ni wọ́n. ẹ̀gbọ́n táwọn bá kà sọ ni ànábì ni kí ló dé tọkọ sínú òun nígbà tí mo ní ọmọ bá òun lọ ó ní kò tọ́ sí ọmọ àbúkù kó o sì lè má mú fáwọn èèyàn kàtà náà nù wọn. ṣé wàhálà bá yé bó ti àti àti sàlàyé àsìkò ọ̀rọ̀ adúpẹ́ kọlọ̀ gbogbo àná láti ti máa sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àlàyé rẹ̀ tún bọ̀ ní kíra rẹ̀. ṣé bá fẹ́ mọ̀ bá àsìkò àsìkò àti tó alhamdulillah. ṣé bá fẹ́ mọ̀ pé àsìkò róòrò ti tó tóòrò bá ṣe kíni tó bá ti yẹ tàrí. ṣé bá fẹ́ mọ̀ àsìkò àwọn nígbà tí òbí gbogbo nǹkan tó bá dọ́gba pẹ̀lú bí nǹkan ti ṣe ga tó yàtọ̀ síbi tó ògì dúró sí ní ìgbà tó rùn sí yẹ̀tà rẹ̀ ó túmọ̀ sí pásítọ̀ àfihàn ògì gbogbo nǹkan jù lọ. tẹ́lá ti fẹ́ mọ àsìkò mọ́kì wọ alhamdulillah tó rùn bá ti wọ. ìṣe nǹkan tí ash-shafaqul àwọn pápá tí máa bẹ lójú sánmà tí ó yẹ lò yẹn tó bá ti parẹ́ sábà àpapọ̀ ìṣe àmọ́ tó bá pa àgbo lẹ́ ń béèrè àwọn ọmọ tó yé tó rà àgbo kọ́ ni wọ́n máa fi má sùkò wọn bí wọ́n ṣe máa ń rìn láti ojú ayé ànábì ẹ̀yin lẹ́ẹ̀mọ́ wa wà ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lọ. béèrè ìjà lè rí ẹ̀rí fún yẹn rí bẹ́ẹ̀ náà sísá sàlátù kan nàbì sùnbà àlù sílẹ̀ náà sálámà nílà nìkan sí a sì ti mọ̀ yí pé al-mudawamah wal-muwadabah tadullani ala al-wujub ká máa ṣe nǹkan gbogbo wa ká má pàtì wọ́n túmọ̀ sí pé ọ̀ràn ẹ̀ kan náà. àwọn àìsàn àti ọkùnrin lọ ìbéèrè tó fẹ́ bèèrè ni pé ẹni tó bá lọ sójú ogun ẹni tó lójú ogun ní ẹ ṣe bọ́tà ló pa òsùn ló pa tí òun náà máa wà ní bí bàbá ìfẹ́ bàbá. inṣàlá yọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe é dé. Ọlọ́run sọ bẹ́ẹ̀. Àwọn ìyá wa ni kí ẹ ti pé torí pé wọ́n bí wa.

níta pánlé nípa pé ìwọ ní lórí wa pé ká fẹ́ràn lẹ́yìn ànábi sọ̀rọ̀ bá a sọ tẹ̀sán ọba àìfẹ́ ìyá ẹni àbí bẹ́ẹ̀ kọ́ orí ò lè dàrú títí títí tí kéèyàn wá sọ pé ẹ dákun òun mo pè yín lọ́la o ìgbéyàwó kan fẹ́ ṣe o táàlì ìyàwó náà mọ́mí òun ni. Tí wọ́n jẹ́ bẹ̀rẹ̀ pé kí ọ̀tún tẹ́bi tí wọ́n wọ̀ àkókò máa kọjá kí wọ́n lè ṣe báwọn náà ṣe máa ṣe tàyà mọ́ ṣé ọ̀rẹ́ ṣáà lè bá báyìí fún ọkẹ́ wọn alákẹ́ orí mọ́tò. kò sáyè fún alákẹ́ orí mọ́tò àsìkò wọn kọjá kátó débi tá à ń lọ á bá dírẹ́bà sùn kó dúró kó dúró níbi báyìí níbi tó ti ra epo kó dúró dábì kí o ìlókùn gbà tẹ́yìn bá ti kẹ̀sí yín fún tẹ́yìn bá sọ tẹ́lómìnà bá sọ ṣàlàyé tí ọba tẹ wá padà dúró ṣáà wọn nígbà tí ọba débi tẹ kẹkẹ àmọ́ pé wàá kí wọn àwọn ẹnu mọ́tò kọ̀tọ̀ àbí tí wàá tó gún wà. kọ́ máa yá mu. àmọ́ tọ̀ whatever the case may be tó tún dáná ká máa sọ̀rọ̀ kẹfìrí náà pékin torí kéèyàn ò ní yé sọ̀rọ̀ kẹfìrí láì dá tí ó fi mọ́ èèyàn lẹ́nu kéèyàn ò fi ní mọ́gbà tí ó tún máa sọ̀rọ̀ mùsùlùmí náà láì dá. ọjà bó ti ṣe jẹ. nínú lábùú tàṣàwù ó lóun asalaamu aleykum ayé anabi ǹjẹ́ òótọ́ ni pé asalaamu alanabi ló di lódìpọ̀ ìgbà tí anabi sọ kò dípò rẹ̀ apáta náà tàbí ló sọ bẹ́ẹ̀ apáta náà tàbí ló sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tó sọ pé ló dípò rẹ̀ àmọ́ tí wọ́n sọ pé apáta náà àwọn tàbí wọ́n sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí bímọ sọ̀rọ̀ ọ̀bẹ ọ̀bẹ àwọn àná ṣùgbọ́n ìtọ́ka tí wàá balẹ̀ sí ni pé báwọn bí ṣiṣẹ́ kọ́ wa náà láàmà ṣe títí táyé dọ̀rọ̀ nítorí pé sẹlẹ̀mù àríkà yóò nàbẹ́ tó bá yẹ pé yóò yí padà ó ti yẹ kó yí padà dá látòjú ayé ànábì sọ̀rọ̀ wá àlùfáà sọ̀rọ̀ torí pé tó bá ké tùmọ̀ la fẹ́ wò kí ni ìtumọ̀ akọ́ sọ pé asalaamu alayka ayé wa nàbí gbàtà nàbí ò síwájú rẹ̀ pé ọ̀nà náà kọ́ máa bá wà nàbí ṣe ìwọ wá ń kírun ní mẹ́ẹ̀ẹ́dógún wà ìlú kan náà tó wà ń sọ pé asalaamu wa nàbí náà sọ̀rọ̀ títí ala máa so àwọn èyí ti sọ bẹ́ẹ̀ láti ojú ayé sọ sallallahu alaihi wasallam assalamu alayka ayyuha an-nabiyyu náà wọn sọ àtẹnudọ àwọn baghdad àtẹnudọ àwọn makka anabi sọ àwọn madina kálukú sọ pé assalamu alayka ayyuha an-nabiyyu. bákan náà anabi yìí náà kírun bọ́ọ̀lù anabi ṣe ń sọ wọn kò yé sanabi sọ pé assalamu alayya ana an-nabiy. abẹ́dẹ̀ àgbọ̀ bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé lọ́fùdọ́n tó rọ́bìtì náà bẹ̀ gbólóhùn tí wọ́n ní ká fi sin náà wọ́n ti wà náà gẹ́gẹ́ bí ìgbà tó ń kírun wọ́n nìkan náà ni ọ wá sọ pé ẹ̀ eh, dènà siratal mustaqim iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ̀yin mélòó ìwọ kan náà nípa ọ sọ pé iyyaka na'budu wọ́n nìkan làwọ́ máa jọ́sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ̀ nìkan náà sì máa wá àtìlẹ́yìn àtìrànlọ́wọ́ ọ wá sọ pé ẹ̀ dènà siratal mustaqim. tí wọ́n mọ ojú ọ̀nà tuntun ẹ̀yin mélòó yàtọ̀ sí yorùbá kí yorùbá sí ìwọ nìkan lọ sọ̀rọ̀ ọwọ́ àgbẹ̀ ìbéèrè tá a fẹ́ rí ẹ̀yin mélòó yorùbá bí o ṣe déédéé ni ẹ ìbéèrè tí mo fẹ́ béèrè. so kìrìkìtì ọba máa sọ yorùbá tó dáa o ní gbọ́ àkùrá nìyí ibi tọ́lọ̀ ti sọ pé ìyá kẹ̀ nà àbùdù ó rò pé yorùbá rẹ ni wọ́n sọ. pé wọn nìkan làwọn máa sìn pé yẹ ìbéèrè tá a fẹ́ béèrè. ọjọ́ bó ti jẹ́ mi. Orúkọ tábà náà kọ yọ romi tí ó fi tábà eléyìí tí ọba wa rí yóò fi nǹkan nu abẹ́ rẹ̀. Ẹ̀dá ti lu ìpẹ́ ẹ̀lò àwọn àgbààbọ̀ wà nínú túnà ẹ̀ ìjàgbọ́n rí lásán ọ̀gbọ̀n ládàra pé bóyá èèyàn kan di méjì àbí èèyàn kọ́ làbẹ́. bíi kí nù. lápẹẹrẹ àkáàtà máa fi ṣe lórí ìrìn àjò pé àtàjù náà dín ní. ẹlẹ́yìn tí wàhálà ìtumọ̀ ló ń tẹ̀lé. استودعوا الله دينكما وأمانتكما. ìbéèrè méjì ló bá sọ̀rọ̀ nípa lọ́nà ọ̀sọ́ pé lóyún kejì sọ́dọ̀tù bá dá eléyà ayé wà fún mi. but ẹnìkan béèrè ó ní sọ́tọ́ kí èèyàn máa ṣàdúrà kó máa kó máa ṣe kalẹ̀ nìkan lórí ọ̀ ṣe sọ́tọ́ kí èèyàn máa ṣàdúrà fún ara rẹ̀ nìkan lórí ọ̀ ní dáadáa dáadáa mẹ́yà àdúrà táwọn ìṣòwò àti láti fún ara rẹ̀ nìkan lórí ọ̀. اللهم باعد بيني وبين خطاياي عذر الإمام mùsùlùmí gbà yọ kọlọ́kọ́ lọ́wọ́ bá ń gbé nínú ó bẹ́ yẹn kọ́kọ́ ayá náà kọ́rọ̀ kó yé ẹ̀ka ilé yẹn tó ti wá náà lọ sí. bákan subhana rabbiya rabbiya al-azim kọ́kọ́ pé subhana rabbana al-azim yé tó ilé yẹn bẹ́ẹ̀ bákan náà rabbi ghfirli warhamni wa'afini wa'fu anni wàzbọ́nì wàrúzọ́kìnì wàrúfàánì láàrin oríkàlẹ̀ méjèèjì ní ní ní ní ní gbọ́dọ̀ yé sọ̀rọ̀ tí màá ti gbé àmọ̀ wá sí. kí ni ìjẹ́ tó ní kí ó ń bẹ fún ẹni tí ó wọ tútù àdìsọ́ọ̀kì tó tó jẹ́ pé nígbà ẹni ẹ wá ń lọ sí tọ́lẹ̀ tó tí ó ní ìdí pé kí. ونبغى ونبغى ونبغى غير وسوانا حديث صفوان بن عسال نهانا النبي صلى الله عليه وآله وسلم إذا قلنا صفرا أن ننزع خفافنا من بول أو غائط أو ريح أو نوم لكن من الجنبة في jánaba nìkan ló fi kọ àmọ́ kò túmọ̀ sí kó a lọ yẹ àgbẹ̀kọ pátọ̀ sí o bá ní kí àwọn ará ló wà náà ọ̀rẹ́ tẹ́rù bí èèyàn bá ń báyà pé omi tútù àbí nǹkan tí wọ́n lè ṣe rárá wọn. kéèyàn bá ti mọ ikú kò ní pa ẹ̀ la kéèyàn sálọ àlá ló torí inú tọ́lọ̀ máa fi tọ́lọ̀ máa fi gbé pé èèyàn ga òun náà ní ìṣùbà gbòòrò wọ́ọ́ yìí alẹ́ lọ́dà rẹ̀ kéèyàn máa sálọ àlá tó ti pé tí òun jẹ́ kéèyàn ó ṣe dáadáa bẹ̀ bí òtútù. dókùnbà tó bá ti mọ kó kò ní pa ọ̀ kò ní pa ọ̀ la na ẹ̀sọ̀ ń para àdìsẹ̀ kàṣù ó fẹ́ lè pé ṣé ìtò túmọ̀ sí pé bí a bá tọ̀ àbí títọ̀ bá fọ́ sí níta òun torí a máa ń rí ìkànnì àwọn tí àti ó máa ń pẹ́ tí bóyá ẹ̀gbẹ́ bá ti ṣe sára kúfù làwọ̀ ó ti mọ́sù lórí ẹ̀ pé ó ti bàjẹ́ pé àyè. ẹ ẹ rí kalẹ̀ kò sí orí tí wàá fi kú kàn kalẹ̀ torí pé tí wàá fi kú ìmọ̀lọ́ àmì làákà yìí pé títúrà títí ó sọ fún ọ pé títọ́ bá ti kàn ẹ fọ ìtọ̀ yẹn ẹ sì máa ń pé tí ìtọ̀ bá kan kó tẹ̀m bá ń fomi fọ kó awọ ni kó òun náà kó àbí òun fọ lọ́pọ̀ tòǹtòrí ẹ̀ ló ti jẹ́ ibi wọn lè kọ́ sọ títọ̀ mọ́ torí títọ̀ bá kàn ọ gbọ́dọ̀ tètè ọ gbọ́dọ̀ kò sínú tó rà ọ̀gbọ́dọ̀ fọwọ́ pa oṣù tọ́jú bẹ́ẹ̀. wọ́n ní sẹ́yìn ti náà sílẹ̀ àná náà tó. Thank you.